ẹ̀ńtọ́ ma zina lé wọ̀ tí wọ́n lọ bá fámìlì rẹ̀ ṣe zina ọ̀ràn yẹn ni kò pa. ó wá látọ̀dọ̀ Bara' ibn Azib radiyallahu anhu qala asabtu ammi wa turid mo bá ọ̀nkù mi kan pàdé àbúrò àbẹ́gbọ́n bàbá mi mo wá bá tìyà kan lọ́wọ́ rẹ̀ mo níbo lọ. فقال بعثني رسول الله صلى الله عليه وآله وسلم إلى رجل نكح امرأة أبيه Ànábì ló rán mi sí ọ̀dọ̀ ọkùnrin kan tó yẹ kó bá ìyàwó bàbá rẹ̀ sùn فأمرني أن أضرب عنقه ó pa mí láṣẹ pé kí n gé orí rẹ̀ kí n bẹ́ ọrùn rẹ̀ dànù وآخذ ماله kí n sì kó gbogbo rẹ̀ wá أخرجه الترمذي والنسائي àwọn olùmọ̀ méjèèjì wọ́n gbé jáde hadith sahih lọ́rọ̀ pé wa wọ́n pa torí eléyìí ti di ẹran abú èèyàn abú nù irú rẹ̀ ọ̀yẹ́ kọ́sẹ́kù láyé ma. tọ́ ìyá náà kí la kó ṣe ọ̀sẹ̀lẹ̀ láyè sí ni o ó bẹ́ ọmọ lórí mi ó fọ̀bẹ gún eléyìí jẹba àwọn. ṣé ìwọ wọ́n fẹ́ wò di ìyá rẹ̀ gan ni à ń bọ̀ báyà rẹ̀ sùn àwùjọ bíi lẹ́ ẹ̀rínú àdìsí kan ni gbàtí ẹnìkan sọ pé wa nàbì sọlá àṣẹlá oníkà má ma já wọlé wọdọ àwọn ẹyà àwọn obìnrin ká má já wọdọ àwọn obìnrin tó títí tó fi dórí àwọn ẹyà wa náà ni ah, à anábì ní sọ fẹ́ rí ìyá rẹ̀ ń hòhò ni ẹ wo hikima sọ fẹ́ rí ìyá rẹ̀ ń ni à ah, gbogbo ọmọ tó rí rẹ̀ bá pé láyé àyè àánú gidigidi gidigidi gidi téèyàn ò má bó ti lè pọ̀ tó ènìyà wa wà ìyá rẹ̀ lọ́mọ abọ́ máa ń dì ayé wo lọ wá dàrú débẹ̀ tọ́ akọ́ ń báyà rẹ̀ sùn a'udhu billahi a'udhu billahi minash shaitani rajim. tọ́ akramakumullah ayé ti bàjẹ́ o ayé ti bàjẹ́ débi kó ara àwọn ọkùnrin ní ìsìn tó ń fẹ́ra wọn kọ́dà rí àwọn lóyìnbó ní ìsìn tó yẹ kí wọ́n tún lé sanction lé àwọn countries lórí wọ́n fìyà jẹ àwọn country tí wọ́n bá gbà pé kọkùnrin ọmọ fẹ́ ọkùnrin kóbìnrin ọmọ fẹ́ obìnrin láti amẹ́ríkà ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ obama ọlọ́bẹ̀rẹ̀ wàhálà yìí gbogbo ẹ̀ lórí pé kóun lè bá dìbò òfófó kóun lè bá tún wọlé ẹlẹ́ẹ̀kejì ó legalize kọkùnrin ọmọ fẹ́ ọkùnrin kóbìnrin ọmọ fẹ́ obìnrin tẹ̀sí mọ̀ pé bàbá obama ọkùnrin lọ́fẹ́ ni wọ́n fi bí obama Mama rẹ̀ obìnrin lọ́fẹ́ ni wọ́n fi bí obama ìdí nìyẹn tó fi ń fẹ́ ká yọ ọ́ dàrú kọ́ bàjẹ́ ó wá débi pé nígbà yẹn gan gbogbo African countries wọ́n ní kí wọ́n debate ẹ̀ ní parliament wọn àwọn countries tí wọn ò bá ti gbá wọlé àwọn ò lè sanction lé wọn lórí tí ìbá wa ṣe páyé bá dàrú à láwọn olórí gidi ṣé nàìjíríà ń bẹ nù lútọ́ ẹ̀kọ́ máa gba sàrà àlàyé ni ṣé nàìjíríà ń bẹ nù lútọ́ ti yẹ kí UNICEF kan orí sẹ́sẹ̀ àbí Red Cross kan láíláí ìlú tó ní owó tó wọ́n ń sàdánù ní nàìjíríà yìí ó lè kọ́ pọ́ńbẹ́ ni èèyàn kan kan jíwó tó yẹ pé ó tó gbé odidi kọ́ńtírì ró yóò jí kó lọ fáwọn òyìnbó lè àwọn ọmọ fi tún lù tiwọn sí torí de eléyìí báyìí láyé ọkùnrin ń fi ọkùnrin o ọkùnrin ń bọ́kùnrin sùn o àwọn ọ̀bùn láti náà láti mọ̀ pé ru wọn wà wa ń bè àwọn ọkùnrin kan wà tó máa ń pè wọn ní yẹndéwùdù yẹndéwùdù yẹn ni kó àwọn ọkùnrin tó ready for men men that are ready for men àwọn yẹndéwùdù nù ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn lẹ́rìí ti ń kiri iṣu díndín àtẹ̀yìn ó sì lè bóra látòrí délẹ̀ tí ọmọ wa sọ̀rọ̀ tí ọmọ ṣe bí obìnrin tọ́mọ̀ ń bá sọ ṣẹ́ẹ̀tì ìjẹ̀tì kéésì yóò máa sọ̀rọ̀ bí obìnrin kíkẹ́ gbá lẹ́nu kẹ́nu rẹ̀ ọwọ́ ó ti wà tipẹ́ kó tó wá di tọrọ fún kálínìs á ọmọ èèyàn fẹ́ràn bàjẹ́ pọ̀ ìṣe àwọn èèyàn lùtùnù haram ni jama ẹni tó bá ń ṣe haram ni o ẹni tó lọ́kùnrin ti tóun òun ò nídìí obìnrin ẹ̀ṣẹ̀ ńlá ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ló wà. ó sì máa ń ba àdámọ́ mi yẹn jẹ́ èyàn wà dà gẹ́gẹ́ bí ẹranko gángangángángán. nísìnyí tẹ́ bá ní àgbò abẹ́ ní ewúrẹ́ abẹ́ ní àgbò yín yẹn wá rábò ẹ tún wá mú àgbò mi wálé kí lágbo ọmọ sí yọọ ká kó wọn bá sùn náà ni títí rẹ̀ ó ti lé burúkú tí ọmọ léka gbogbo ibi tí ọba kódà akọ àgbo náà pé ó wò mí dáadáa ìwọ ń bẹ lórí tèmi náà subhanallah ah dá àfi tí àdámọ̀ ń bá dorí kodò tí wọ́n lé o yóò tún máa wo ètí ń lé pé wò mí dáadáa èmi náà ní hò kèé serú mi lọ́ọ́ yẹ kó lé bẹ́ẹ̀ náà làwọn òrukọ ok tí èèyàn bá ti wá dọkùnrin tí ń wọkùnrin ẹ rí i pé àdámọ̀ rẹ̀ ó dorí kodò kò ní máa ṣe nọ́málì mà kò ní máa ronú nọ́málì mà gbogbo ọkùnrin dáràn lọ́dọ̀ rẹ̀ tí máa ń bọ́kùnrin sọ̀rọ̀ yóò ti máa wo ohun tí ń wò lára rẹ̀ tí yóò ti máa wò ah eléyìí ó sì da o eléyìí ó sì dùn o ẹ́ ọkùnrin sọ́kùn torí ẹ̀ làwọn aṣíwájú wa rere wọ́n ti kórìíra kéèyàn má nírun ara àwọn fáyidà tó wà nùkó nírùngbọ̀n yàtọ̀ sí pọ́ńtẹ̀lì nàbì muhammad sallallahu alayhi wa sallam ọ̀ gbọ́dọ̀ jẹ́ amúrad amúradù òun ni ẹni tí ń dán lágbọ̀n apágbọ̀n tágbọ̀n rẹ̀ ń dán bí ti nítorí pé àwọn tí máa ń ṣèrànù ẹ̀rí pàgbọ̀n wọn tọ́ba nírùngbọ̀n wọn ń bára wọn mọ̀ pé wọ́n wà ní ustaz òun ọ̀fẹ́ kọ́ wà ní ustaz level subhanallah tó eléyìí túmọ̀ sí pé ah islam ti da pọ̀ jù ẹ wò pẹ̀lú rúgbà ọkùnrin ọ̀dọ̀ ọkùnrin àyàfẹ́ ni dá ọkùnrin kan wà kò tiẹ̀ sí náà ni hù rẹ̀ tí adúpẹ́ sọ pé gbọ̀n òun hérehère atọ́run ló ti bẹ̀rẹ̀ àgbẹ̀kọ̀ òfin tó burú bẹ̀yìn náà dáa gbogbo anábòsí bẹ̀rẹ̀ tọ́ba wà lájà ńkólókóló náà ọ̀dà gbogbo ẹ̀ tọ́ba rí ọmọ pé yes this is a man. lọ́gbọ́n o wọ́tọ́ ọmọ fárún gbanjojúmọ́ o yọ fárún gbani gbogbo ẹ̀ wà dàbí tàwọn sisi yóò tún máa fi kínní kan rá ọ̀ ń tan rẹ̀ jẹ àmúradù ni ọ. lẹ́yìn eléyìí báyìí ọkùnrin tọ́ba wa lọ dánrú ẹ̀wọ̀ ọ̀daràn ni o ìyá tí ó jẹ ìyá ńlá ni o ìyá rẹ̀ ju ti zina lọ o nítorí pẹ́sẹ̀ tó ná ẹsẹ̀ ńkọ́ ó ju zina lọ ilé ìgbẹ́ lọ ń wọ̀ ilé ìgbẹ́ lọ ń wọ̀ sòyọ́ jẹ ìyá burúkú ẹni tó sì serú ẹ̀ rí tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá mú kílẹ̀ orí mọ́ wọn lẹ́sẹ̀ ọ̀rọ̀ jò kúta lé wọn lórí ó sì ní wọ́n wù ọ́nà tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà ẹ̀wọ̀n káwọn yàn nábì ló àwọn náà serú ẹ̀ kọ́dà látara iṣẹ́ wọn wọ́n tún sọ iṣẹ́ wọn ló kọ́ rẹ̀ aliwab aliwab ìyẹn ni pé ṣe àwọn èèyàn nábì lò lùtù ọba wọn sí o ọlọ́ni wọ́n lùtàn ilqọ́lẹ̀ lìkọ́wùmíhi ẹ̀tẹ̀tún alfàáhíṣẹ́tẹ̀ máa sábà kúkún bí hamin ahadimin alàlẹ́mí. ìgbà tí ọlọ́ni ẹran létí pa nábì lò nígbà tó sọ fáwọn èèyàn pé ah, ìbàjẹ́ tẹ̀ ń ṣe yìí ẹnì kò sẹ́rù rẹ̀ rí o nínú gbogbo àgbáńlá yìí tìyín làkọ́kọ́ ìnákùnrin tẹ̀ tún ara obìnrin lẹ ti ń gbọ́ bùkátà yín yàtọ̀ ara ọkùnrin lẹ ti ń gbọ́ bùkátà yín yàtọ̀ sáwọn obìnrin bal antum qawmun musrifun ó ń ṣekúṣe lẹ́yìn kínní ó ń ṣekúṣe ni. wa ma kana jawaba qawmihi illa an qalu akhrijuhum min qaryatikum innahum unasun yatatahharun èsì tí wọ́n sọ ni pé lé lùtù àtàwọn èèyàn rẹ̀ kú ònú òlù ni wọ́n ọ̀bùn ló lè àtàwọn ọ̀bùn ló sì lè gbé lu yìí tó o bá dọ́bùn ó sì kìdí rẹ̀ bọ́ léègbẹ́. fa anjaynahu wa ahlahu ọlọ́nla lò àtàwọn èèyàn rẹ̀ àwọn ará ilé rẹ̀ illa imra'atahu kanat minal ghabirin àfihàn rẹ̀ ń bẹ náà tó ti síwájú kó o sórí ibu o sórí ibu. wa amtarna alayhim matara arọ òjò wọn lórí òjò kúta fanzur kayfa ee wallahi ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run lágbára kọjá bá a ṣe lérò ẹ̀yin náà mọ̀ pé kò jìnnà nínú ilé ayé wa yìí nìsín kò tí tọdún márùn tó bá pẹ́ kò tí tọdún márùn ní Russia kìnnì kan jábọ́ láti sánmà ló tó pápá tí ti ń gbá abẹ́yìn ọgbọ́n kò tí tọdún márùn àwọn Russia yẹn wá ń wípé téèyàn ò sí mbẹ tó bá jẹ́ kó rí àwọn èèyàn lọ jáde ni ọlọ́run lọ́mọ èèyàn thousand tó ọlọ́run lágbára tayọ gbogbo bá a ṣe lérò kí ni kí ló sòrò fọlọ innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun asẹ́ni òkúta kọ́ máa rọ̀ láti sẹ́mọ̀ wàhálà yóò máa rọ̀ ni tọ́lọ̀ bá ti sọ pé tókò tó náà ni kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa tọ́ ẹni tó bá wá sí ìyà tí ó jẹ òun náà ni alfa'ilu àti maf'ulun bihi wọ́n pa wọn ni o alfa'ilu ẹni tó kìdí rẹ̀ bọ́ nù di ẹlòmíì maf'ulun bihi ẹni tó gbé dilẹ̀ tán kì bọ́ nù ẹ̀ wọ́n pa àwọn méjèèjì ni o wọn ò bá ti níyàwó rí wọn bá àmọ́ níyàwó rí kọ̀ọ̀kan wa pé pa tolórí wa bá wá rí i pé kí fìdá bẹ́ wọn lórí wọ́n bẹ́ wọn lórí tọ́ba ni ká rọ́jò òkúta sí wọn lára òkúta láì pa wọn ṣe tó bá rí nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ó ní man wajadtumuhu ya'malu 'amala qawmi Lutin gbogbo ẹni tẹ́ bá ká má di pé ń ṣiṣẹ́ àwọn èèyàn anabi Lut faqtulu al-fa'ila wal-maf'ula bihi àtẹni ń bá ṣe ẹ àwọn méjèèjì hadith yìí Abu Dawud àti Tirmidhi ló gbé jáde bí sanadin sahih ẹ wà Ànábì sallallahu alaihi wasallam ó tún kọ́ wa ló kọ́ tá à ń lò nu náhù kó náhù tó dá yìí abẹ́rẹ́ rí nǹkan mẹ́ fa'il àti maf'ulun bihi Allah tó àtàrà bẹ́ẹ̀ làwọn náhù ti mú eléyìí wọn ò lè jiyàn rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti mú maf'ulun bihi subhanallah tó eléyìí jẹ́ báwo torí ẹ̀ títí ẹ bá ń lé sọ́kùnrin kọ́ sọ́ ara o kọ́ kàn kú lásán kọ́ pọ̀ ẹ̀hẹ́n eléyìí jẹ́ báwo tọ́ àwọn obìnrin lẹ́bù ńkọ́ obìnrin tẹ́ pé wọ́n ń fìdí gbora wọn nídìí obìnrin táǹfẹ̀ kaná jára wọn dìjẹ táǹfẹ̀ yín jára wọn dìjẹ dómi àìdóyò táwọn obìnrin bá ká eléyìí wọn pè ní asèxọ́kọ́ asèxọ́kọ́ ó kọ́ tiẹ̀ nu àwọn obìnrin yẹn obìnrin bóbìnrin ṣe obìnrin ńlá di obìnrin obìnrin fi kaná jáde obìnrin jẹ obìnrin fi eyín já obìnrin nídìí jẹ wọn ń pọ́n di ara wọn la àwọn ọ̀daràn àwọn wọn yẹn wọn jẹ ìyà níta ń haramu ni àmọ́ ìyà ni wọ́n jẹ tiwọn wọn jẹ ìyà ìyà tádájọ́ bá rí ìyà tádájọ́ bá rí kíkọ́ kíkọ́ lọ jẹ gbọ́ kíkàlùkọ́ jẹ gbọ́ gbọ́n wọn ná wọn gbà ètò bá tọ ara tọ ara so kálukọ́ mọ̀ wọn rẹ̀ eléyìí jẹ́ báwọn tọ ẹnjọ ẹsẹ ẹ islam ti dáa pọ̀ jù tẹ bá wo àbálọ àbábọ̀ gbogbo ọ̀rọ̀ yìí ẹ lọ́kọ ẹ níyàwó náà ẹ lọ́kọ ẹ níyàwó Ọlọ́run yìí ṣe nǹkan kan léèwọ̀ àyàfi kó fi ẹ̀tọ́ kó fi tóyàn tó bá ṣe nǹkan kan léèwọ̀ yóò fẹ̀tọ́ yóò fi tóyàn kò sí fi tó wa ó ní fẹ́ yàwó kan tí ó tó ọ méjì tí ó tó ọ mẹ́ta tí ó tó ọ mẹ́rin lẹ́yìn mẹ́rin àbùkù lọ́kàn o lẹ́yìn oríta mẹ́rin yìí báyìí oríta àbùkù ló so téèyàn bá ti lè tẹ̀lé tọ́lọ́run kí ni tó ń wá tó rí ìwọ obìnrin náà wọkùnrin ọkọ ni kò ní ọ̀yálé mo tú kalẹ̀ bàbá ẹ tí ọba jẹ kó fẹ́ ya rẹ bóun ó ṣe bí ọ tí ya rẹ ọba lọlé ọkọ bóun ó ṣe wáyé ọwọ́ àjòkò kalẹ̀ ọ̀hún ṣe ranù ọ̀hún à ń láwọn obìnrin lọ́rẹ̀ ọ̀hún àníkí lọ́ọ́ fẹ́ fọkùnrin ṣe ó fọkùnrin ṣe mẹ́wàá onídìí ọkùnrin ọlọ́run ti dán olóbìnrin wọn náà sọ pé kí lọ́ọ́ fẹ́ fobìnrin ṣe onídìí obìnrin àyàfi tí nǹkan bá ń ṣe ọ́ boys tọ́yẹ pé ẹ̀yin náà ń kọ́ ẹ̀jẹ̀ dìyàn ọgbádùn ọ̀sẹ̀ ni jojúmọ́ ni ra premier leather sunlight joy imperial leather àfa yọkàn máa fi gbòdì jojúmọ́ ni gbogbo òdì lóbó kí ló dé ó lóun fẹ́ mú kínní kan jáde ni ètí ń ra vaseline nǹkan jojúmọ́ ìyá vaseline ẹ̀ tètè fura bàbá ìyẹn máa ń ra vaseline bò ẹbí máa lé ni <laughs> so vaseline rọ́ọ̀bù ẹ̀mọ́ èlò rọ́ọ̀bù fún èlò rọ́ọ̀bù bí vaseline bí ọṣẹ àbókiri tẹ́lómi fìdí gbó gbóǹsáfẹ́ òun fẹ́ mẹsọ̀bẹ́ẹ̀sì òun fẹ́ kí gbogbo kìnìún ó jáde jáde ẹ̀yin náà ọ̀rọ̀ dórí yín báyìí o haram ni haram ni ìyàwó lọ́fẹ̀ẹ́ bàbá rẹ tó bá pẹ́ bàbá rẹ o lè má wáyé torí gbogbo ètò ìdìwọ́ o lè dẹ́ bàbá rẹ ti pọ̀ dànù abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ tọ́rọ́ mọ́ pọ̀ ọ̀nkàn pọ̀ mọ́ dànù ojoojúmọ́ ni ẹ̀hẹ́n ọ̀ wá ló ń ṣe òun ní relief ó ní relief you are in danger after all ó ṣe débi kan tó yẹ pé wọn náà padà máa wú ọmọ láyé rẹ tó ní ní gbogbo etí àlùbáríkà wà lára rẹ tó bá fi lọ́mọ ó ti ná dànù ti ná dànù òkùnkùn ní fi màníyì màlúù kó o fi ṣe màníyì jẹ tó fi wá fi màlúù kalẹ̀ torí di eléyìí kó ń kálukú kálá rọ sọ́ra o ẹ̀hẹ́n lẹ́yìn náà gan ọ̀kan ń dàgbà lọ ni o ní kọfẹ́ yàwó for what ẹlòmíì ti ń súnmọ́ fọ́ọ̀tì báyìí kọfẹ́ yàwó ndé gbogbo mùdùmùdù ara rẹ ti dànù tán ti kílíkì tààtì ọlọ́mọdé lòun ndé olówó adágbà ọmọ mélòó ń létí ti yẹ kọ́ yàwó bí kọ́ ọmọ twenty o so torí pé ẹ rí i pé tẹ bá fẹ́ yàwó orí yín ò ní ronú ranù láyé yìí wàláyé tọ́lá ò ní ronú ranù rárárárá kódà tó bá rí àwọn ẹni tí máa ba tèèyàn jẹ àwọn ranù ọmọ wò wọn ọmọ wọn lọ́bùn wọ fúnra ara rẹ ọmọ wọn lọ́bùn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó níyàwó máa wò tiwọn ìwọ náà ló ń wò pé nìkan ń tàdíré kì í ṣe kíní kan àwọn tó máa gba orí rẹ sọrùn pé má wò bẹ́ẹ̀ mọ́ má wò bẹ́ẹ̀ mọ́ pé ah, ẹjọ́ ẹjọ́ tó bá wo lójú ló lè fojú ẹ wò àwọn ọmọ sọ pé má wò wò kú wò kójú rẹ ọmọ fọ́ ọ torí pé àwọn ti níyàwó tiwọn ni ìwọ níyàwó ọkàn wa ń dá fóònù òun sì ń rírì kúrì ọ̀nà kéèyàn ọmọ ṣẹ̀ṣẹ̀ kùsè dà bí ọba ṣẹ̀ṣẹ̀ kùsè yóò rérò kérò bí ọba rérò kérò yóò sọ̀sọ̀ kùsọ̀ tí ọba sọ̀sọ̀ kùsọ̀ yóò gbọ́gbọ́ kúgbọ̀ àdìsí àbúrò rẹ̀ ń sọnu o torí o ò lè bọ́ ń lọ́nà kan àbọ́nà mi kódà tó níyàwó ọkàn níyàwó oṣù kan lòun ó sì ṣe lọ́ba dosù méjì lọ́ba dosù mẹ́ta sáwọn pé bàbá yẹn yóò ti máa ṣe sùúrù ń gbọ́ bá ní ọba ti pé ah olóyè tí wọ́n á ń gbé bí aláìníyàwó lónà ọba ti pé padà sóko àárọ̀ yọba bẹ̀rẹ̀ sí ní ronú ròkúrò bẹ̀rẹ̀ sí ní wáwàkúwà ó lè tún di ẹni tí ń di eléyìí náà ló ṣe jẹ́ pé tágbára rẹ bá kájú ìyàwó kan lọ ìyàwó rẹ ó bínú tí torí pé àwọn àwọn obìnrin náà burú bàjẹ́ tẹ́lẹ̀ náà tó máa ti sìn ọ́ débi tí tọ́jà pé tó máa ń wáyàwó mi wọ́n máa sọ pé sẹ́fẹ́ fẹ́ fọ́mọ yín ni ẹ̀hẹ́n ìgbà náà lónìí kọ́ lọ fẹ́yàwó mi so ìwọ ti tètè fẹ́yàwó mi wá tà wá ẹni tó bá fẹ́yàwó mi yóò lé ni kí ẹsẹ̀ kó ọmọ tó ọmọ sí smẹ̀smẹ̀ wá lé wá gbéyàwó mi wọlé ni pé wá àlejò wá bọ́ lọ́la so so ńgbà tí yàwó mi bá sì wọlé ẹnu lẹ́yìn sọ ìdílé ìjókòó ẹnu lẹ́yìn yanjú ẹ̀ àbí òye wa torí pé tọba ti jáfara jù la ilaha illallah àwọn obìnrin burú o tọba dàgbà ó ṣeéṣe kí wọ́n sì tún máa nídìí obìnrin tí àwọn olè ti dépò pé kò sí nǹkan oṣù máa ọkùnrin ti rùn sí gbaná lobìnrin wa mú ọba jẹ gbaná níyàwó rẹ máa sọ fún wa pé ṣé ní táwọn ẹlẹgbẹ́ rẹ ń ṣe nù nídàá yìí wọ́tọ́ yẹ kó mójútọ́rọ̀ àwọn ọmọ Ah, ah, ìyàwó mi ni wọ́n pé mọ́mílẹ́dá gbogbo ọ̀rọ̀ ìyàwó àtọkọ níbi àgbàdé yìí ah, ṣé èèyàn máa dàgbà jù bẹ́ẹ̀ lọ. so ọ á lè sọ pé lọ́fẹ́ ìyàwó mi ṣé ìyàwó kan làwọn ẹlẹgbẹ́ rẹ ni ni lẹ́yìn tó bá tiẹ̀ jẹ́ débi. ọ á ní kọ́ lọ wá ìyàwó mi sórí ẹ̀ má já fara o má já fara tètè fẹ́ ìyàwó mi o ọjà bó ṣe jẹ́ o so ó sì dájú pé àwọn obìnrin náà fara mọ́ sáà wàlẹ́lá wọ́n fara mọ́ torí pé kíni wọ́n ní kárìn ká pọ̀ adúpẹ́ fọlọ́ torí ọlọ́run bọ̀ farama kéèyàn ọmọ wa yọ ọmọ níyì rẹ̀ jáde pẹ̀lú ara rẹ̀ ọlọ́run farama ìwà tí ọ̀dà ni kìí ṣe zina o àmọ́ wà tí ọ̀dà ni ẹsẹ̀ ni torí kọ́ ọlọ́run ni walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin faman ibtagha wara'a dhalik fa ulaika humul aadun ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo máa ń ṣọ́ abẹ́ wọn àfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrú wọn àìṣọ́ abẹ́ lọ́dọ̀ ìyàwó àìṣọ́ abẹ́ lọ́dọ̀ ẹrú kò sọ wọ́n dọ̀daràn ẹni tó bá wá wọ́ ọ̀nà mi láti gbọ́ bùkátà tọkùnrin máa ní sóbìnrin lára nǹkan míì tó yàtọ̀ sí léyìí ọlọ́run láwọn ní ẹni tó takò tọ́lọ̀ sọ̀sẹ́ mọ̀ pé ẹni tí ń fọwọ́ ara rẹ̀ yọ ọmọ ní ìrẹ̀ jáde ó ti wọ ọbẹ̀ ó ti wọ abẹ́ kọ́ takò tọ́lọ̀ ìyàwó nípa ọ̀fẹ́ pa eléyìí tì torí pé tó bá pọ̀ èyí padà fẹ́ yàwó ma o àbí tó bá fẹ́ yàwó fìyà jẹ ni o torí ọmọ àwọn òpè kò sí ní tó lè ṣe fún ọ tí ó dùn mọ́ bí ní tí wọ́n máa ṣe fúnra rẹ tẹ́lẹ̀ sọ eléyìí burú jáì í máa ń ba nature èèyàn jẹ ni kéèyàn ó jìnnà sí tán anabi sallallahu alayhi wa sallam ó sọ pé nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu eléyìí tí imaamu bukhari àti muslim gbà jáde máa ṣẹlẹ̀ shabab ẹ̀yin ọ̀dọ́ o man istata'a minkumul ba'ata falyatazawwaj gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá lágbára àti lè bóbìnrin lò tó sì lè sènáwó ẹ̀ ká méjì ní túmọ̀ rẹ̀ o lè bóbìnrin lò o sì lè sènáwó ẹ̀ falyatazawwaj kọ́ya afẹ́yàwó ọ̀dà fa innahu aghaddu lil basar wa ahsanu lil fard nítorí pé ní máa kéèyàn ò lè rẹ̀ jùlẹ̀ ẹni bá níyàwó wọn fẹ́ wòwò kú bá sì níyàwó yóò lè sọ abẹ́rẹ́ wa man lam yastati' ẹni tí ó bá wá lè fẹ́ yà kò lágbára rẹ̀ fa alayhi bis-sawm kó máa kẹnuru kó máa ṣe siyam fa innahu lahu wija torí siyam yóò jẹ́ ìjánu fún yóò máa kó ń jánu al-imam al-bukhari àti muslim ló gbà á dípò kó ṣe al-istimna kó máa fọwọ́ ara rẹ̀ yìí rẹ̀ jáde kí ló ṣe ó ṣe siyam ìwà mú yawmul khamis ìjọ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù ara ọrụ balẹ̀ ni títí tọ́lọ́ wọn bó fi rọrùn fún ọ tó fi fẹ́ yà wò eléyìí jẹba o ẹni tí wọn bẹ ẹran sùn ti ń bá sùn ti ń bá sùn ti ń bá sùn ti ń bá sùn ní ti ń láyé nu o ṣe nǹkan ṣe o tọ ẹni tí o àbí bí wọ́n ta pé ń bẹ wúrẹ́ sùn yẹn tọ́ ẹnikẹ́ni tó bá dán wò wọ́n ṣe àtàzír ìyá ahanilétí ní ọ̀jẹ̀ nítàdájọ́ bá rí i pé kí wọ́n fi báwí ni wọ́n fi báwí torí kékeré ṣe zina ní sàmọ́ dàrán ni ẹni tí adájọ́ bá rí ni wọ́n fi báwí ó lè lé ó lè dínkù wọ́n fi àjẹ wọ́n tó tó bá xulbahima ẹranko yẹn wọ́n dùn ó àníjẹ́ o àníjẹ ẹranko tó ń túmọ̀ ní yèèyàn sí ń dì àníjẹ o wọ́n du kí kálukú ó sinmi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ eléyìí jẹ́ àlàyé nípa àyà eléyìí ti ń bẹ fún zina zina kódà o aburú ni o kò bá jẹ́ ara alé ní ṣe àbí ara oko ọkùnrin lọ́wọ́ à ń bẹ̀ ni àbóbìnrin kì í ṣe ń tọ́ da aburú ni atúbọ̀tán rẹ̀ ò sì dáa àbádé rẹ̀ ọ̀dà ọlọ́run ọba dàkùn bá wa fọ àwùjọ wa mọ́ bá wa gbé gbogbo aburú gbogbo àánú gbogbo aburú gbé jìnnà sáwùjọ wa ọlọ́run ṣe wá lọ́kàn náà tí wọ́n máa ṣe ti ọ̀fẹ́ lé wa jìnnà sí gbogbo ohun tó ṣe léèwọ̀ ọlọ́run ṣe fífẹ́yàwó ní ìrọ̀rùn láwùjọ wa lílọ́kọ ọlọ́run dàkùn ṣe rọ̀rùn láwùjọ wa ìbàjẹ́ ọlọ́run kó bá kákó láwùjọ wa àwọn òbí bá wa fi wọ́n mọ̀nà lọ síbi kí wọ́n máa ran àwọn ọmọ wọn lọ́wọ́ wọ́n sì ṣe máa lọ ilé ọkọ nírọ̀rùn wọ́n sì máa fẹ́yàwó nírọ̀rùn ọlọ́run tó àwọn òbí ṣe láwùjọ wa wọ́n sì wọ́n lọ́kàn náà tí wọ́n máa ṣe sábàbí tí ìbàjẹ́ òfin máa pọ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu الحمد لله eh, ìbéèrè alákòókò ń bí wọn ní ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé wala muttakhidhati akhdan kí ni túmọ̀ rẹ̀ túmọ̀ rẹ̀ ní pọlọ ọbẹ Ẹlẹ́dàá wa ó sì léèwọ̀ fún obìnrin láti máa yàlè ó tún sì léèwọ̀ fọkùnrin láti máa yàlè turaya yẹn àlàyé rẹ̀ ni pé ọkọ ni kẹ́ ni ìyàwó ni kẹ́ ni ẹ gbọ́dọ̀ yàn àlè àlè yíyàn kọ èèwọ̀ ni kí ni wọ́n ń pè lálè òun náà ní kóbìnrin ọlọ́rẹ̀ẹ́kùnrin kọkùnrin náà ní ọ̀rẹ́bìnrin tó yẹ pé ó wà nípò pé wọ́n lè máa bára wọn ṣe zina lọ́kùnrin sóbìnrin lóbìnrin sọ́kùnrin ọlọ́run bá ṣe léwọ̀ ìyàwó ni kò ní ìyàwó rẹ ń tiẹ ò nídìí àlè kò sí ní tọ́fẹ́ falè sí ọlọ́run sálè lè wọ̀. wọ́n lóbìnrin tí kìí gbà fọ́kọ rẹ̀ fọ́kọ rẹ̀ ó bá alájọṣepọ̀ àbí ìgbà tó bá wù ni ó tó gbà fọ́kọ kádàkùn ká báwọn ti nà sí àfúnrò obìnrin bẹ́ẹ̀ tí ìbá ti kóbìnrin ọ̀bá gbádùn. tó bá yẹ kó gbádùn ní bá ń hurú wà yìí kọ́ lọ yí wà padà nítorí pé ńgbà ọba yá ọ padà lé ọkọ̀. títí ìgbà wo ló fẹ́ ebi tọkọ ìgbà ni tọkọ bá fi lè gbọ́n tó gbéyàwó mi wálé sọmọ pé tiẹ̀ bọ̀ jọ́nà lọ́mọ máa ọkọ rẹ̀ lọ́rùn ọgbọ́dọ̀ máa ṣe dáadáa sọ́kọ rẹ̀ torí ọ̀rọ̀ pọ̀ lábẹ́ máa ṣe dáadáa sọ́kọ rẹ̀ ní ìtòsí pé kìí ṣe gbogbo ẹ wọ́n fẹnu sọ kìí ṣe gbogbo aṣọ là á sá lóòrùn tó o bá ti wá da sọ́kọ rẹ̀ wọ́n ló ṣera rẹ̀ wọ́n náà ló sì máa sunkún gbọ̀ bá ya torí di eléyìí kò sínú ntóbìnrin lè máa fi soge sọ́kọ rẹ̀ kọ́ máa gbé jìtá fọ́kọ rẹ̀ ọ̀ gbádùn kí á ní àǹfààní tó fi fi ọ̀gán náà kí ni kókó tó ti torí rẹ̀ fẹ́ ọ kò sí kókó kan bẹ̀ ẹ̀hẹ́n ọ̀fẹ́ ọ kí abẹ́ ẹ̀rọ lè bá àjẹtọ̀ fún náà ni abẹ́ náà lọ́wọ́ à ń gbé sáfù tó ń jẹ ní ẹjẹ tẹ́lẹ̀ ni àbá sọ ni ọ̀mọ́ fọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ jàre ọjọ́ lọ gbọ́n kọ́ ọmọ tán rẹ jẹ tó síra rẹ ẹnu yọ fọ́ọ̀kù síra ẹni tó bá jiná bó ti ṣe jẹ́ wọn náà ti ṣe zina tá a ká wọn mórí zina tá a kàn lè ya wọn fọ́tò àbí ká kámẹ́rà wọn tí ó tó kòtó kòtó lábẹ́ òfin ọlọ́run fọ́tò yẹn ò tó láti fi láti fi múyàn ọ̀daràn fọ́tò kìí ṣe kìí ṣe aliyakin kìí ṣe màtọ́dájú lábẹ́ òfin ṣẹ̀rí àwọn máa ń gbé sí abẹ́ avon ntòsíṣe kó rí bẹ́ẹ̀ àmọ́ rírí bẹ́ẹ̀ ó lágbára ju àìrí bẹ́ẹ̀ lọ sìbẹ́yìn ti máa ń pẹ́ nínú fọ́tò wọn pe kínní kan ní adablaja adablaja òun náà ní kí wọ́n ya fọ́tò tí ó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ó lè jẹ́ pé ẹlòmíì ló ń ṣe zina wọ́n wá gé orí ẹlòmíì wọ́n gé sí déédéé bí orí rẹ̀ ó yí sì bàjẹ́ nìsín tó ń torí de eléyìí ló ṣe jẹ́ pé wọ́n àlè gbá wọlé nu ṣẹ̀ríà ẹlẹ́rìí wọ́n á rí i wọ́n á sì rí kí wọ́n ṣe zina wọ́n á rí abẹ́ ọkùnrin nínú tóbìnrin gẹ́gẹ́ bí pọ̀pá tìró nínú ilé tìró wọ́n sì jẹ́rìí bẹ́ẹ̀ tọrọ wọn ò sì gbọ́dọ̀ tàsé gbà náà ló ń tì ọ́ jìyà ẹ wá máa wo wọ́n ní nínú àkọọ́lẹ̀ tó wà kò dájú pé wọ́n ti mú ẹnìkan kó ṣe zina rí láyé dì sìn pẹ̀lú àwọn ẹlẹ́rìí kódà láyé àwọn sọ̀hábà. So ẹnìkan tán jẹ́rìí lé lórí kó ṣe zina bẹ́ẹ̀ ọ̀rọ̀ na gbogbo wọn lẹ́gbàá eighty eight. subhanallah so nítorí pé ó ṣòro láti káyàn kọ́rọ̀ owó sì tún máa tàsé kí k'esi ti àtúntò dúró nbìkan náà pé ẹ̀yin ẹgbẹ́ ni sọ̀rọ̀ ah ah everybody ó sọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tẹnu possibility pé kọ́rọ̀ wa kò sì sẹ́ni tó fẹ́ jẹ gba kálukú ọrụ àṣẹnu déédéé síbí. wọ́n nígbà tíjọba ti pé òun dínà kó wọn máa dábẹ́ fáwọn obìnrin bóòlù àti wọn fẹ́ ṣe títí náà òfin ní ṣẹlẹ̀ torí wọn ò dábẹ́ fún wọn ìdí ọmọ ọhún wọn wọn máa wá zìnà. fattaqullaha mastata'tum ẹ pààyà ọlọ́run lójú wọn bẹ́ẹ̀ sí lágbára mọ́ni. ṣe pé dandan tí wọn bá ti dáàdì fóbìnrin yóò máa ṣe náà ni. kéésì dandan àyìnbáyé obìnrin tí wọn dáàdì fún tí ò ṣe zina tó ti gba ti ṣàlàyé ṣàlàyé abẹ́ tí islam ní kí wọ́n da bó ṣe ní kí wọ́n da bẹ́ẹ̀ kọ́ làwọn òyìnbó ni wọ́n gbà lérò àmọ́ ńgbà tó òyìnbó òun làwọn òyìnbó mà tí wọ́n fi ń tako islam àmọ́ tẹ́sí islam lòyìnbó wọ́n generalize ni ẹ sì máa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣèjọba láwọn ìlú ilé ayé gbogbo fèrè tó òyìnbó bá ń fọ́n lu òyìnbó ọ̀dọ̀ tiwọn ní ti dún àwọn ni wọ́n máa gbé ohùn rẹ̀ jáde sòtẹ́yìn bá máa da lókàlì ẹ̀ lè da ẹ̀ kàn ra gé bíntín níbi ògbé abẹ́ obìnrin ẹ̀ kàn ra gé bíntín bẹ̀ kínkínní tẹ́ bá máa da kò sí wàhálà ń bẹ̀ tọ́ bá máa da mọ́gì ọmọ ń di dànù ẹ̀hẹ́n ilé ìjọba o. wọ́n ní sọ́kùnrin àti obìnrin lè múra wọn lọ́rẹ̀ẹ́ bí kọ̀tọ̀ múra wọn lọ́rẹ̀ẹ́ bá o kí ṣètò àná ó sì kẹta wọn. wọ́n ni wọ́n kàn máa sọ̀rọ̀ lásán ni kì í ṣe pé kí ni tá ń lọ́rọ̀ àdánù nítorí pé ibi náà ni wàhálà ó ti bẹ̀rẹ̀ wàhálà tó tọ́ pọ̀pọ̀pọ̀pọ̀ tí wọn ò rí parí àti ibi pẹlẹbẹ náà ni ti wọn. ní bá ti jídi obìnrin àbí ti jídi ọkùnrin tí ó sì mà lè lọ sọ fún pé ọ torí mo ti jídi rẹ o ọba náà lọ tẹ kọ́ tọrọ ni sì gbọ́dọ̀ ẹ̀ mọ́ tẹ́sí ma pé ìwà burúkú o níta ẹnìkan wà nulẹ̀ ń bọ́ sọ ń wọ sọ wọ́n wá ń dìdì rẹ̀ tọ́lọ̀ ń bá ní kó ṣe kó gẹ ibi tó ń ti yọjú lẹ́nu lẹ̀kùn tẹ́sí ma pé yẹ kó ń ṣe kó mẹ́sọ̀ àbábẹ́rẹ́ kó kìbọ̀ ní ojú rẹ̀ kí ìwọ náà lábàáwì torí pé wọ́n lò ságbéjẹ́ mọ́wọ́ o ò gbójú síbi tó tún gbé tẹ́ bọ̀. tọ kí wàá ti kọ́ lọ sọ fún pé mo ti wọ́ ńgbà kan mo ti wò dì rẹ rí o àmọ́ ńgbà yẹn ayéjà ìlíyà mọ́ wa rárá o nǹkan tí wọ́n kàn sọ ni pé ọlọ́run forí jì mí mo ṣẹ̀wọ́ ọlọ́run dárí jì mí so èèyàn tó wá wò di rẹ rí ọsẹ ọmọ asọrọ rẹ̀ dáadáa níbikíbi ó máa tún sẹ́ńbíkíbi ó máa fi tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ bọ́yọ́ lọ́n lè forí jàn bọ́yọ́ lọ́n lè forí jàn. tọ́ wọ́n ní bàbá ọmọ táwọn fẹ́ fẹ́ gbà tó ti rí pé alùsùn náà làwọn ó kórìíra wọn kò fẹ́ rá wọn àwọn rùn sí bí ìgbẹ́ táwọn lè rán yàn sí ah wọn àti jẹ́ pé kò fẹ́ súnà táwọn kò bí díà ló dìbò fún nìyẹn wọn láàfin ọ̀n lù ọ̀wá lọ́ọ́ darin bọ́ba darin náà sankọ́ tani ọ̀bọ̀ gbé kọ́sẹ́ni tí ọ̀bọ̀ gbé o torí délé ẹfílẹ̀ ẹfílẹ̀ ara rẹ̀ ní òsè ẹ wáyàwó tí ń síwájú ẹ wáyàwó tí ń síwájú àwọn afásitì yìí pe àwọn bàbá bàbá tó rí wọn dúdú wípé ó ti yẹ kó rí yín ó ti kí màlẹ́ ò wọnú rí yín o wàláhì ó yẹ kí màlẹ́ ò wọnú rí yín ìmọ̀lẹ̀ ti pọ̀ láyé kọjá òkùnkùn tẹ́yìn wà nù rẹ̀ báyìí ẹnìkan lọ wáyàwó wọ́n sì ní ọtí àwọn ọlọ́run kọjọ́ kọ́ ọmọ àwọn ṣùgbọ́n tí ó bá ti dọ̀bálẹ̀ ń jọ gbéyàwó àwọn ò ní fọmọ fún un ẹ dákun ẹ wo orí dúdú orí yẹn dúdú kọjá àbíkẹ́ àfọ̀ kí lẹ fẹ́ fi dọ̀bálẹ̀ sí kọ́mọ́sá ti jẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ kó sì jọmọ lóàbí kọ́mọ́jọmọkọ́mọ́. kó jẹ́ mùsùlùmí gidi ilẹ̀ fẹ́ fi ìdọ̀bálẹ̀ rẹ̀ sí ìdọ̀bálẹ̀ òfò síbẹ̀yìn náà lẹ sọ pé ìdọ̀bálẹ̀ ńkọ́ kọ́ra kẹ̀kẹ́ àbí ètò yẹ pé wọ́n wá wọ́n náà fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ọba aran rí àwọn alùsùnà àwọn yẹn jáde jáde àwọn yẹn tá alùsùnà bá jẹ́ jáde jáde táwa lè yàn dáadáa tó wà láyé adé pé kò sí yàn dáadáa o ìwà lómìnà wọ́n ẹlòmíì náà dá o tó rán náà gan àfi ká kàn máa bò ó mo rò pé yé yín ẹ̀hẹ́n ẹlòmíì náà ìwà rẹ̀ ọ dá o ẹ̀hẹ́n ọjọ́ ìbò ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí tó bàbá tí ò gbádùn báwọn tó ọ yẹ kó ti yé yín ẹ má tanra yín jẹ ẹ ní fẹ́ ọmọ yín tó bá jẹ kó lùzọ ọkọ gidi tó yẹ kó wà dàrúkú tí yín náà lẹ́jọ́ máa fẹ́ ẹjọ́ máa rán ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní ṣe a ti ṣàlàyé lẹ́yìn náà àwọn oníṣòwò lè máa ṣe ìsìmínà òun lè máa fọwọ́ òun mú màní ìjáde rárá kọ̀tọ́ a ti sọ pẹ́sẹ̀ nù. wọ́n ní ẹ dákun ẹ bá ní sinà sí àfa àwọn ọmọbìnrin o ọ̀rọ̀ wọn súwa o wọ́n láwọn olówó ni wọ́n fẹ́ fẹ́ o wọn ò fẹ́ fẹ́ àwọn mẹ̀kúnnù o irọ́ ni ẹ̀ ń parọ́ mọ́ wọn ni irọ́ lẹ̀ ń pa mọ́ wọn sọ àwọn àlàlẹ́ àá ṣé gbogbo yín ta nìsín ṣe ẹ lówó lẹ fi rí ìyàwó ni ẹ lówó náà wọ́n sì gbà láti fẹ́ yín wọ́n gba kámú ó túmọ̀ sí pé ìwọ ò tí gbọ̀nà tó yẹ lọ́mọbìnrin tó fẹ́ fẹ́ fi dáhùn sáhùwalẹ́lẹ́ kí lọ́ fẹ́ fowó rẹ̀ sí owó rẹ̀ ń kíni obìnrin kìí ṣe pé lówó làwọn from experience kìí ṣe pé olú ti obìnrin tí ń wó lówó wà o àmọ́ àwọn eléyìí ni percentage mélòó ninety sẹ́rí àwọn obìnrin ẹni táwọn ń fẹ́ kọ́ fẹ́ àwọn ẹni tí ó nífẹ̀ẹ́ wọn ẹni tó jẹ́ pé yóò wà kíárìn fún wọn tí ò ní máa bà wọn lọ́kàn jẹ́ tí wọ́n ní fọkànbalẹ̀ lọ́dọ̀ rẹ̀ owó kíni sasa lóbìnrin tí ń wówó ten percent yẹn ni tẹ bá ṣèwádìí ẹ̀ pé bẹ́ẹ̀ ni obìnrin tó yẹ kó wò rẹ lọ́fẹ́fẹ́ gbàtóbìnrin lójú ọ̀nà àti màbọ́yá èèyàn gidi tó ń wá ni ọ ọkàn lè balẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ wà kẹrin fún un òun náà máa sọ́ra kò mọ irú ẹni tó fẹ́ fẹ́ ìgbà tí ọba wa tètè dán lóhùn olówó olówó kíni kíni tó máa kọ́ fún olówó tí à ń jẹ kíni tó máa kọ́ fún olówó tí ń lábùkù àtàwọn bàbá àtìyá obìnrin náà inú hàn pé èèyàn gidi nìyí kí a fi hàn pé wà kíárìn ẹni tí ò lówó lónìí ní máa padà ní owó lọ́la bílẹ̀ ayé ti ṣe wà nù kò túmọ̀ sí pé àwọn obìnrin tí ò lẹ́kọ̀ọ́ náà wọn ò sí o àwọn obìnrin tí ò náà pọ̀ o tó náà máa sọ jáde openly pé olówó lòun dẹ̀ ń wá o à ó jẹ ìyanu rẹ ó dùn nítorí pé gbogbo ọkùnrin tó bá mọ̀ pé torí owó òun ló ṣe fẹ́ òun wàhálà ó jìyà lọ́dọ̀ rẹ̀ owó náà ni ó fi fìyà jẹ ọ́ pé ti mọ̀ pé ọ̀fẹ́ òun torí ọlọ́run tẹ́lẹ̀ náà wàá jẹyà wàá tún jẹwé àmọ́ tó o bá fi ọkùnrin torí tọ́lọ́run òní ọwà kíárìn ọ ọmọ fẹ́ràn rẹ òní ọmọ wo bó ti fẹ́hùn òní pọ́ tìjọ kàn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìgbà míì kìí sọ àwọn ọmọbìnrin àwọn òbí wọn ni àwọn ma àwọn kìí sọ ọmọbìnrin torí kọ́ ọmọbìnrin ti mọ́kùnrin lọ bàbá rẹ̀ rìjẹ́kìtì ó mú kejì lọ wọ́n reject ẹ̀ ó mú kẹta lọ wọ́n reject ẹ̀ wọ́n á sọ pé àwọn àwọn akúṣe àwọn olòṣì ló mú wá òòró lówó ń tiẹ̀ àǹtí ẹ̀ nìyẹn mílíọ̀nìà ló dẹ̀ fẹ́ wọ́n dẹ̀ mú àwọn akúṣe wá à tẹ̀mọ̀ kékeré sẹ̀sẹ̀ tiẹ̀ ẹsẹ̀ ta ni bàbá tí ó fi lọ́kọ̀ eléyìí jẹba wọn ni ìlú táwọn ń gbé tí ọba ti ní sẹ̀rí àbó làwọn ti máa ṣe ọ gbọ́dọ̀ ṣe zinani ọ gbọ́dọ̀ dáràn ó jìnnà sí wà pàlàpàlà ó lè fi eléyìí ṣe excuse lọ́dọ̀ ọlọ́run àfi tó o bá fẹ́ jìyà rọrùn torí pé wọ́n ti mọ̀ kófin ọlọ́run kan wà tó gbọ́dọ̀ tẹ̀lé ìlú ẹ̀ ìlòfin ọlọ́run kì í ṣe excuse tọ́ wọ́n ní táwọn lè lọ wọ ẹ̀jẹ̀ káwọn fi mata lọ́lọ́mọ táwọn bá ń doubt. o à nídìí ẹ̀ nínú ṣẹ̀ríà àní gbogbo ọmọ tíyàwó rẹ bá fi sọ́dọ̀ rẹ nígbà tí sì ń jẹ́ ìyàwó fún ọ̀tá lónìí nígbà tó ń bá ń dá o kí lẹ́sẹ̀ ẹ̀ ṣe pé fúnra yín ni kí ẹ̀jẹ̀ kí lẹ́ ń lọ wò kí lẹ́ fẹ́ fi ṣe kò sí ní tá a fẹ́ fẹ́ jẹ̀ sí. iná ìlànà bíi fi ń sọ fún Hilal ibn Umayya bákan náà Uwaymir al-Ajlani àwọn ẹni tí wọ́n sọ pé àwọn rí ẹnìkan tí ń báyàwó àwọn ṣe zina anábì ní ẹ bẹ̀rù Ọlọ́run nítorí pé ìyà tí ń bẹ lákìyà mọ ojú táyé lọ ẹ má parọ́ mọ́ àwọn ìyàwó yín ẹ nítorí pé lómi kan kórìíra obìnrin ni yọ wá parọ́ mọ́ pé zina ló ṣe oyún inú rẹ̀ kí sùn lónìí bẹ̀rù Ọlọ́run kọ́ mọ̀ pé ìyà ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ìyà tí ń bẹ lákìyà mọ ilé ayé lọ. wọ́n ní ẹ dákun ẹ bá gba àwọn obìnrin márùn nípa pé kí wọ́n dákun kí wọ́n máa múra fáwọn ọkọ wọn dáadáa nítorí ẹ kọ́ sọ ni pé ẹ bá ń gba ìyàwó mi márùn <laughs> ẹni tí ó sì sọ bẹ́ẹ̀ yóò mú ìyàwó rẹ̀ wá láwọn àmọ́ àgbà márùn bẹ́ẹ̀ àmọ́ ní ìsìn gbogbo obìnrin máa soge fáwọn ọkọ wọn ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwọ ni nǹkan ṣe ọwọ́ ni ẹ bá gba àwọn obìnrin mọ̀ràn àwọn obìnrin mélòó. níta wàá mà pé gbogbo obìnrin máa soge fún àwọn ọkọ wọn kò ní dìnnà sí àmì àdúpẹ́ fọlọ́ wọ́n ní sọ yẹ kéèyàn ọmọ kọ́ àwọn obìnrin nìkan lẹ́kọ̀ọ́ kéèyàn ọmọ ṣe òṣàzù àwọn obìnrin gbàtẹ́ lálásà látù sọ̀rọ̀ <laughs> àfa alásà látù jókòó sáré àwọn olóbìnrin olóbìnrin wọ́n ní ìfọgbọ́n sọ pé ṣé ìsìnkú àbò sílẹ̀ ṣe because àwọn stars stars náà wà tó ẹ pé àwọn obìnrin nìkan wọ́n kọ́ kí ó sọ àwọn stars ti ń kó obìnrin kí ó sọ́tọ́. So ẹ̀hẹ́n àwọn náà wàá fi ṣèkẹ́wọ́ pé ìyàwó àwọn ń bẹ láàrin wọn òun náà tọ́ o tó bá ti jẹ́ pé yóò jókòó tì wọ́n gádígádí mo rò pé yé àmọ́ obìnrin wà ní distance òun náà wà ní distance sẹ́mi pé distance ti wà gbogbo obìnrin ọmọ wa sọ ojú rẹ̀ àti time kọ́mọ́tà pé níjú sẹ́nìkan bí òye wa <laughs> so tí distance yẹn bá ti wà tí ò súnmọ́ wọn jù nígbà tá àti ìní mu'allima tó lè máa bá wa kọ́ wọn

wọ́n ní wọ́n ti ń wára wọn bàbá wọn ti mà sí màmá wọn ti mà sí so therefore wọ́n wá níbi tá ti máa ń pàdé wọ́n á máa fọwọ́ rárá wọn lára tí wọ́n tún máa ń kọ́wọ́ bọ́ra wọn dì so nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ìdí wọn ò tí wọnú ara wọn ṣé ní tí wọ́n ń ṣe dá ọ̀daràn ni wọ́n ọ̀daràn gidi grade one so eléyìí tó bá jẹ́ pọ́wọ́ bá bà wọ́n ẹkún sí ìyàjẹ́ ẹkún ó sí ìyàjẹ́ sẹ́wọ̀n pé kò sí náà ni yóò dìzì náà jọ̀ka yóò dìzì náà jọ̀ka ká ṣọ́ra wa o lẹ́yìn náà yan ọ̀rẹ́ tẹ́ẹ̀mà se fatuwa lórí òdo ẹ ṣọ́ra yín o àbí ẹnìkan ní ìsìn tó ní àwọn lọ yọjú àtàwọn lọ yọjú wọn á sọ fún bàbá ìyàwó pé káwọn ṣe akudu àti táì lọ́jọ́ yẹn bàbá lòun ọ̀ma akudu mo rò pé wọ́n sá fọ́ sí bàbá pé nǹkan kan sá ṣẹlẹ̀ táwọn ọ̀rẹ́ kan bá ní wọ́n á kó ń tán ẹni tó wá lòun fẹ́ yàwó ó wá ló ń bi ọ̀kan náà àwọn ọ̀rẹ́ òun pé kí lẹ gbọ́ yé nu tó ṣẹlẹ̀ lónìí ló ń bá ní lédè kúkúrú akutu ti wáyé ah ó ní do you mean it ó ní yes akutu ti wáyé ló ń bá lọ ọ̀rọ̀ mọ́mú wọ́n bá ń kó bora wọn bàbá doyún ìgbà tó wá doyún tán ni bàbá wa ní ṣé òun ti fi fún ọ ni tó fi wá lọ fọmọ lóyún gbà náà lọ́wọ́ sẹ̀sẹ̀ pè salamu aleykum aleykum salam kàásì nǹkan ó ní báyìí báyìí báyìí báyìí ọ̀rẹ́ nǹkan lọ́wọ́ àti fatiwa ń jọ̀ pé ntọ́ ṣẹlẹ̀ yẹn mo ní fatiwa bá wò nítorí tọ́lọ́ karamba ní àkúyà ọ̀ ma nǹkan ó sì ṣe fatiwa. ìwé ṣe béèrè ń jọ yẹn gangan tí ìbá ṣe pé bàjẹ́ bá ń bẹnu ẹ̀mí tiẹ̀ náà tẹ̀sán kó àbúrò anabi sallallahu alaihi wasallam sọ náà àti ìṣẹ̀kẹ́ gbogbo kálukú náà ni ó ṣe zina tiẹ̀ eléyìí wá jẹ tiẹ̀ ló ń tẹ̀ pẹ̀lú abẹ́ torí ẹ ẹ dákun tí ọba ti yé yín ẹ béèrè at that very moment kọ́mọ̀jẹ́ kéèyàn ti sa àṣìṣe tí ò ṣe parẹ́ gbaná lèèyàn àmọ́ akábàámà tọ́ wọ́n ní ìmáàmù làwọn ọ̀rọ̀ zina là ń sọ fá ẹ wò béèrè wọ́n ní ìmáàmù làwọn gbàwó làwọn fààyè lẹ̀ fún máàmù kó ké fàtì àti ẹ̀ bá ti ké fàtì àtọ́ ké súra kótó di kpóruku adákẹ́ tóra nàbí máa ń dákẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ yẹn làwọn ti ké fati àti wọn bẹ́ẹ̀ yéé ti kó dákẹ́ lọ gbaragada o wọ́n dákẹ́ wọn bá nítorí pé àwọn sọ̀hábà sọ pé àwọn máa ń súré ké ni ànábì ò sì bá wọn wí ajá pé máa mú ṣe kíni yóò súré ké fati àti ẹ̀ wọ́n ọmọ ọdún méje làwọn bá ṣe zina gbówó alọ́rọ̀ àwọn ọ̀daràn gidi ni ọ̀ ọ̀daràn gidi sẹ́bẹ̀yìn ti mọ̀ pé láyé ìsìn ní ìsìn nínú aburú tuntun wà láyé ní ìsìn kó àwọn ọmọ pínpín kínkínkínkín ni wọn bá ṣe zina wọn á ní láfíríkà ń bì kése lásán wọn fi ń sóògùn owó ni wọ́n á bọ́ sùn wọ́n pa níbi ìjẹta kò ju ìjẹta náà lọ wọn wọ́n kan ike ọba sùn ọba ṣe ó tún wájọ kan ọmọbìnrin yẹn ìgbà táwọn òbí dé wọn ni wọn lọ bí sẹni ẹrí tẹ karamba ni gbàtà dé wọn bá bẹjẹ lórí bẹ́ẹ̀dì rẹ́gẹ́dẹ́ ó ti gba gbogbo ara ọmọ jẹ wọn sá níbi three hours ni wọn fi ṣe tíátà fọmọ yẹn kò dájú pé yóò yè wọn sá ti gba ọkùnrin yẹn mú báyìí kọtọlá bí òfin ọlọ ó ti bá obìnrin lórí àwọn àti wọn bọ ọmọ ọdún méje ohun bá a ṣe zina wàá jẹ baba ńlá yàá kìí ṣe ìyá zina lásán tiẹ̀ ìyá bíbáyé jẹ́ ó tún wọ̀ bẹ̀ ìyá bíbáyé jẹ́ ó tún wọ̀ bẹ̀ so Islam ọgbà kẹ sílẹ̀kùn ranù lẹ̀kùn rẹ́gbẹ̀ torí kíni ìdí rọ̀wọ́ nílé yọ rọ̀. wọ́n nílò òyìnbó táwọn ń lọ wọ́n sọ pé àfi kẹ́ fi ọmọ àwọn kẹ́ tó ríwèé gbèlú. sọ̀rọ̀ kọ́ àwọn olóyìnbó kan wà bẹ́ẹ̀ lóòótọ́ sọ pé látàrí ogun ogun ogun ogun àwọn obìnrin ti pọ̀jù ọkùnrin lọ gẹ́gẹ́ bí German German so Germany ó ń ṣẹlẹ̀ ń bẹ̀bẹ̀ àwọn obìnrin pọ̀ bàjẹ́ so títí ìgbà kan amanis ẹni tó bá lọ sí Germany tó bá ṣetán láti fi ọmọ wọn kódà kìí ṣe pé ìwé gbèlú lásán wọ́n tún fún ní ìwé jíjọ màlúù so ọ̀pọ̀lọpọ̀ ọmọ alọ́ ń bẹ̀ yẹn ìyàwó rọ́ dẹ́gbẹ́ wọn fẹ́ yàwó church service gbogbo ẹ̀ wọ́n mùsùlùmí iná lọ wọ ṣọ́ọ̀ṣì torí kọ́ fẹ́ fẹ́ yàwó kó lè bá níwèé ìwé ìjọ́mọ̀ àlù tó bá ti wá fẹ́ yàwó yẹn ó lè má jòsù mẹ́fà lọ ní wọ́n bá kó ń divorce rẹ̀ sẹ́mi kó ti géènì ìwé tó fẹ́ géènì irú rẹ̀ pọ̀ bàjẹ́ akọ́ni pé kọ̀bá àjọ máa lù yìí kọ̀bá àjọ máa lù mí gbogbo ìyàwó tó a bá fẹ́ fẹ́ a gbọ́dọ̀ fẹ́ pẹ̀lú àníyàn pa afẹ́ kọ́lẹ̀ a gbọ́dọ̀ fẹ́ pẹ̀lú àníyàn pa afẹ́ fẹ́ dìgbà báyìí a padà kọ́lẹ̀ náà ni ìwà tí ọ̀dà ni Islam ọ̀faramọ́ tó bá sì lọ fẹ́ yàwó tó jẹ́ káfìrà aráàlú òyìnbó tó jẹ́ nasaraniya àbí yahudiya ọlọ́run gbà pé o lè fẹ́ àmọ́ o gbọ́dọ̀ fẹ́ pẹ̀lú ẹ̀mí pọ̀ fẹ́ yẹn o sì gbọ́dọ̀ fẹ́ pẹ̀lú ẹ̀mí pọ̀ kàn fẹ́ fi gbàwé ìdíjọ́ màlúù ìyàwó ni wọ́n fẹ́ ó sì gbọ́dọ̀ parọ́ fẹ́ kí ni píparọ́ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ láwọn ìlú òyìnbó yẹn wọn àgbà kan fẹ́ ju ìyàwó kan lọ wọ́n ti níyàwó kan lé o ti níyàwó méjì lé ọ wà lọ parọ́ lọ́n kó o sì níyàwó kankan tẹ́lẹ̀ yọ̀tọ̀ o gbogbo ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ni ọba lọ tó bá ti fi rọ́fẹ́ obìnrin kò sí tàbí ṣùgbọ́n àti lọ rẹ̀ kọ̀la eléyìí jẹ́ bó ti jẹ́ ẹ jẹ́ ká kóra wá ń jánu ká máa ṣe ńtọ́lọ̀ ńfẹ́ ká dínà ṣe ńtọ́lọ̀ ńfẹ́ kọ́lọ̀ wọn gbàdúrà o níparí àwọn kọ́mítì kan wà tá a tún yàn gẹ́gẹ́ bí kọ́mítì jilbab jilbab al pé obìnrin tí ò bá ti máa lo jilbab tó sì wù láti máa lo jilbab ẹ bá wa ṣe àwárí wọn ìbá àsọkùnrin lọ́ba àṣàwárí rẹ̀ àbóbìnrin kẹ̀kan sí àwọn kọ́mítì yẹn lórí àwọn nọ́mbà tó ń fún yín yẹn kó fi jẹ́ pé pẹ̀lú ògbọ́lọ̀ àwọn afẹ́ jẹ́ sábàbí tó fi wọ jìlbáàbù alákọ̀ọ́kọ́ àwọn afẹ́ kí lá dáadáa yìí kọ́ ma lórí tiwa afẹ́ kí gbogbo yẹn náà kópa ń bẹ̀ gẹ́gẹ́ bíi lajnatul bir tani tí mójútó funfun àwọn aláìní ló ń jẹ lóṣooṣù gbogbo àwọn èèyàn ti ń dá sí ọlọ́run san wọn lẹ́sàn-án rẹ̀ ọlọ́run nìkan ló mọ iye àǹfààní tó ń jẹ yẹn ń ṣe fáwọn èèyàn wàhálà ó kéré jọjọ gbogbo ojú kóńgò méjì ojú kóńgò méjì àbọ̀ lọ lóṣooṣù ṣùgbọ́n ó ń ṣe sábàbí dáadáa jọjọ ààrẹ ni tó gba ìsìláàmù ń bẹ̀ẹ́ torí wọ́n wá wà mùsùlùmí ó padà hàn sí wa pé wọ́n ṣe mùsùlùmí wọ́n sì wí kalimatu shahada ńjọ́ náà. a tún rí àwọn ẹrú ọlọ́run tí wọ́n mówó wá wípé kàkà tí ẹlòmíì òfin wa máa gbóúnjẹ lóṣooṣù ká dá wọn lóko òwò mànà àti láfaramọ́ ǹjẹ́ sẹ́wò lè máa ṣe ara ẹni tó dá mọ̀ràn pé àwọn lè máa dín àkàrà èèlò ló yóò tó yín láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn five five thousand ẹ wá ní wá gbóúnjẹ yìí máa o àti dẹ́yìn lóko àwọn farama so a rí àwọn ẹrú ọlọ́run tó yẹ pé ẹnìkan ó gbé téèyàn mẹ́ta bẹ́ẹ̀ fifteen thousand ẹnìkan tún padà gbé téèyàn mẹ́ta míì ọlọ́run ọba kọ́ bá san wọ́n lẹ́sàn-án rí so bẹ́ẹ̀ náà ni kọ́mítì ìjẹ̀lúbàbù yìí afẹ́kẹ́yìn náà dá sí àmọ́ àfẹ́kẹ́ mówó wa aṣọ jìlbáàbù ni kẹ́ ẹ rà tẹ́ bá ti ra trọ́sà mẹ́ta ó tó dá jìlbáàbù kò sí bóbìnrin ti fẹ́ ga tó trọ́sà mẹ́ta ẹ rà kẹfì lé kọ́mítì yẹn lọ́wọ́ ajẹ́pẹ́yìn náà dá sí dáadáa nù ẹ wá wò wò alákọ̀ọ́kọ́ tó wọ̀ tó bá ṣe sábàbí kó náà tún dá mi kó tún dá mi alákọ̀ọ́kọ́ ńlá dáa rẹ̀ kò ní gbé láéláé torí pé ẹ̀yin lẹ ṣe sábàbí tó fi kọ́kọ́ wọ jìlbáàbù alákọ̀ọ́kọ́ nígbà tá a mọ̀ pé púpọ̀ nínú àwọn obìnrin ní ìta àwọn náà ti máa burú kárìn hòhò ọ̀rọ̀ zina là ń sọ lónìí ká bora wa láti rí pàtàkì bọ́tẹ́lómi kò lówó tó fi lè ra jìlbáàbù yẹn ẹ jẹ́ káwọ̀ jẹ́ sábàbí alákọ̀ọ́kọ́ tó fi kọ́kọ́ wọ jìlbáàbù ńbẹnu pé à ń ran ìlọsíwájú ẹ̀sìn Islam lọ́wọ́ Ọlọ́run kọmitì yẹn iṣẹ́ tiwọn òun náà ni pé afẹ́sẹ̀ àwọn iṣẹ́ tí ó wà gigantic léyìí tó ṣe ikú pẹ̀lú gọ́ọ̀lọ̀ ní ìgbà tí iṣẹ́ yẹn tó bá jẹ́ ṣíṣe àǹfààní rẹ̀ ó gbogbo mùsùlùmí so àwọn kọmitì yẹn wọ́n ní àwọn ò tí ì fẹ́ àwọn ò tí ì fẹ́ kí n táwọn ó ṣe kó kọ́ rẹ̀ ó jáde sáwọn yẹn máa wọn fẹ́ káwọn yẹn contribute nínú kọmitì yẹn àwọn bàbá bàbá wà ń àwọn ọ̀dọ́ náà tún wà so nínú wọn láti àwọn aláàjì wa Muhammadu Jamiu àtòrí àwọn aláàjì wa Abdulhamid nínú wa Abu Zainab ọ̀nà wà nù wa so wọn wá pípé ntàfẹ́ ṣe ọ̀nbùkátà contribution contribution yẹn ìwà ṣètèrè sẹ́mi pé nínú nǹkan tí ọlọ́run fi ṣàdánwò fáwọn nàìjíríà tí wọ́n á ń bi oníkà níjọba tó ń dáhùn sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́bárí tí nǹkan kan bá ṣe ṣe individually ni so àmọ́ inṣàlá ìdùnnú wa ni pé ìyọ̀jẹ́ wa náà débi pa à bára ká pé kíjọba wa ràn wá lọ́wọ́ so wọn á dá ní márùn wípé níta fẹ́ ṣe oníbùkátà owó gbogbo ẹ̀ náà wọ́n wá kéde fún yín wọ́n sì sọ táwọn bá fowó ṣe àmọ́ àwọn ń fẹ́ kó ní kálukú contribute one one thousand naira so lẹ́kùn one one thousand yẹn ó ti sílẹ̀ so ẹni tó lọ́n bá ní kó mú tiẹ̀ dání kó mú wá síwájú ń bì báyìí níta fẹ́ fi ṣe pẹ̀lú ògo ọlọ́run gbogbo oníkálukú náà ni wọ́n padà rí nígbà tó bá yá so ẹni tọ́lọ́run bá ní kó múra rẹ̀ wá lónìí kó mú wa so one thousand naira kò sí tàbí ṣùgbọ́n ó lè pọ̀ lójú wa a lè máa wò ó pé à adúrú one thousand nígbà tí one thousand ti kéré sí ní tí kálukú fi ń fìdí dátà rẹ̀ lóṣooṣù àbí ẹ̀kọ́ ni dátà tán polówó tó kéré jù one thousand five hundred àbí one two so eléyìí jẹ́ báwọn so bí kọ́mítì yìí bá ń ṣe ń ṣiṣẹ́ sí àti ibi tí wọ́n bá bá ṣẹ́ dé àti tó rìsọ́ọ̀tì sí pẹ̀lú ògbó ọlọ́run torí kẹ́hìn kata fẹ́ fi ṣe àǹfààní rẹ̀ yọ kárí gbogbo àlómà ẹ̀hẹ́n nínú ìdánilẹ́kọ̀ọ́ náà láti sọ́njọ́ kan ní ìdánilẹ́kọ̀ọ́ gbogbo jọ làrúbáńbì ìlọ̀rọ̀ yẹn ti dìde a sì fẹ́ ṣàtúnṣe èyí tó ti wà ńlẹ̀ Ari rí i pé kò lè ṣeéṣe àfi ká dá dáadáa lẹ̀ tó dáadáa tá a fẹ́ dá lẹ̀ yẹn ó ń bùkátà owó owó yẹn tó one million kẹ́lẹ́ bá a mọ ibi tá lọ so one million yẹn tí èèyàn one thousand bá dá one one thousand ó dé lò one million péré náà ni adúpẹ́ fọlọ́ ọjọ́ bó ti ṣe jẹ́ àwa ti sọ tiwa ẹni tó bá fẹ́ dá sí kọ́ dá sí tí èèyàn bá mú lọ nìsín gbọ̀nrún kó àwọn bàbá bàbá tẹ rí àwọn náà ni ẹ fi sọ̀wọ́ sí Abu Zainab abu amina àti àwọn aláàjì wa àtàlájì wa àtàlájì wa so inshallah ọjà bó ṣe jẹ one thousand ló kéré o ló kéré jù tó bá tó bí hundred thousand náà kò burú inshallah ọjà bó ṣe jẹ so intanti fẹ́ fi ṣe sadaqatun jariyatun ní máa já sí inshallah gbogbo gbàtà àwọn mùsùlùmí bá ń sàǹfààní bẹ ìyẹn ọmọ gbalada rẹ láéláé ọlọ́run ọba kó ṣe dáadáa fún gbogbo aláyé àti lálùkìyàmà ọlọ́run ọba kó jẹ́ kó dáa fún wa ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ nígbà tá a bá parí sọ̀látù dọ́hùr wọ́n kéde iye táwọn bá rí kójọ ní ìsìn kó fi lè máa wà nù rẹ́kọ́ọ̀dù oníkálukú kọ́lọ́run ọba kó gbàdúrà wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.